نسألك يا الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين gbogbo ọpẹ́ tí Allah ní ṣe gbogbo ẹ̀yìn tí Allah ní tún ṣe pẹ̀lú akí ẹ̀yin olùgbọ́ sí orí ètò tí a kò ní alẹ fi dín lórí ìkànnì yìí tó sì máa ń dé sí etí gbọ́yìn ní gbogbo àsìkò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ lóòrọ̀ tòní mo tún ti wà nínú ilé agbára pẹ̀lú àṣẹ Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello òní orúkọ tèmi mo kí yín kàbọ̀ sórí ètò ní ẹ̀ẹ̀kan sí iṣẹ́ ní àárọ̀ yìí máa fi ìbéèrè yìí wọlé nípa pé ǹjẹ́ ìgbàláyè ń bẹ fún máàmú àbí ọ̀kan lára àwọn máàmú kí ó dúró ní dọ́gbandọ́gba pẹ̀lú imam nígbà tí ààyè bá ti tán ní ọjọ́ jumua tó jẹ́ pé ọwọ́ abi tí ó ti dúró kọ̀ wá rí títí fa ǹjẹ́ ààyè ń bẹ fún ọ̀kan lára àwọn máàmú láti dúró ní ẹgbẹ́ imam wípé káwọn náà kàn dìjọ kírun papọ̀ bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وفي الله ودالو لي بي تم الصلاة iwájú ni ìmáàmù wa pàápàá jùlọ nígbà tí èèyàn méjì jù bẹ́ẹ̀ lọ tó bá ti jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀ àmọ́ tó bá pé èèyàn kan ni olùfin ṣẹ̀ríà sọ pé yóò dúró dọ́gba pẹ̀lú ìmáàmù ní apá ọ̀tún ìmáàmù yàtọ̀ sí tó bá jẹ́ póbìnrin ẹyọ kan ló fẹ́ ṣe sọ láti pẹ̀lú ọkùnrin ẹyọ kan ẹ̀yìn ọkùnrin yẹn lóbìnrin ó dùn sí. tó bá wá ṣẹlẹ̀ pé àyè ti kún lẹ́yìn imam kò sáàyè mọ́ lẹ́yìn imam máa mú tó lè dúró dọ́gba pẹ̀lú imam kò sí ní tó burú kí ẹni tí ò bá ráyè lẹ́yìn imam mọ́ kó gbìyànjú láti wá sí iwájú. Si kó wá dúró sápọ̀ ọ̀tún imam ní ìgbà táyè bá ti dí ní gbogbo ẹ̀yìn imam ṣùgbọ́n kò gbọ́dọ̀ dúró ní iwájú rẹ̀ eléyìí lè tọ́ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé máàmù kò gbọ́dọ̀ dúró níwájú imam nítorí òfin ọlọ́run tó sọ pé innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n fi ìmáàmù síwájú ni nítorí kẹ́lẹ́ bá máa wà àwòkọ́sí rẹ̀ kò sì sí bẹ́ẹ̀ni tí ó dúró sí iwájú ìmáàmù bó ti ṣe lè máa ṣe àwòkọ́ṣe imam nígbà tó ṣe pé iwájú lẹ́yinjú wà kò sí ní ìpàkọ́ báwo ló ti ṣe fẹ́ rẹ́ni tó lóun wá àwòkọ́ṣe rẹ̀ gbẹ̀yìn torí ẹ̀ ló sì jẹ́ pé tẹ́yìn bá finú fẹ́ dọ̀lọ́ dúró níwájú imam táyé sì ṣẹ́kù lẹ́yìn imam ètò dọ́gba ni pé sọlá tó onítàn kò ní lálàáfíà ṣùgbọ́n tó wá pé gbogbo bí tá a lè pè lẹ́yìn imam ó ti kún kò sáyè bí kò kankan mọ́ níbi tá a lè pè lẹ́yìn imam tó sì jẹ́ pé sọ̀látùl jumu'a òun là ń ṣe lápèjúwe àbí sọ̀látùl eid àbí sọ̀látùl janaza tí ò bá ti sáyè mọ́ rárára lẹ́yìn límámù ìgbà náà ni ò burú pé ká dúró níwájú rẹ̀ wallahu alam. naam jazakumullahu fún ẹ̀yin tí ẹ ń bẹ ní ọ̀nà tó jìn réré tí ẹ sì fẹ́ pè wọ́n lọ sórí ètò yìí nọ́mbà tí ẹ pè sí rèé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tí wọ́n ń bẹ nílẹ̀ òkèèrè àwa tí a wà ní tòsí bí nọ́mbà tí a máa pè wọlé sí rèé oh nine o oh five one six four five four three eight nọ́mbà tí ẹ fi máa pè wọlé náà ẹ lọ́wọ́ salaamaleykum. aleykum salaam wa rahmatulah. o kò yín. akọ́lá jimá. ẹ ṣe o kò yín kó a máa fọ́ mọ́ wọn. àmín. ìyá jàlá ló sọ̀rọ̀ la tó kọ owó dé Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá ni pé mo kí mo lọ kí ṣúrì mo wá sùn mọ́ṣáláṣí wọ́n hmm. tún pa ṣúrì bá mi bẹ̀. àlùwàlá mi tí mo ṣiṣẹ́ ọkàn mi ò sọpọ́ já bẹ́ẹ̀ hmm. mo lè fi kí bẹ́ẹ̀ ni àdúgbò lọ tún sálùwàlá mi. alhamdulilayi òfin ọlọ́run bá sọ pé al wíkẹ́ ọ̀sẹ̀hì fẹ́mẹ́nà mẹ́fẹ́lìyẹ tọwọ́ bá bẹ́ẹ̀ lọ nàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam sọ wọn lẹ́yìn ju méjèèjì òun náà lókun tó de ibi tí so ìgbẹ́ máa gbà jáde torí náà ẹnikẹ́ni tó bá ti sùn kó tún àlùwàlá rẹ̀ sí ẹni tó sùn kò lè sọ pàtó kí ló ṣẹlẹ̀ sùn nígbà tó ń sùn ìdí nìyí tó fi jẹ́ pé òfin ọlọ́run dá lórí pé oorun gan fúnra ara rẹ̀ sábàbí kan ní nínú àwọn sábàbí tí máa bá lu àlàjẹ́ tẹ́ bá ti tají lẹ́yìn ìgbà tẹ́ ti ṣe sọ̀látò bọ́ọ̀r tọ́lọ́n tó wá ní kí ọ́sìrì ọba inú mọ́ṣáláṣí tẹ́ sí tẹ́ ti jí láti ṣe sọ̀látò ọ́sìrì yẹn láì kò bìlà pẹ̀lú ntọ́kàn yẹn sọ pé sálù àlàjẹ́ àbí ọjà ẹ lọ tún àlọ́ àlàyé ṣe kó tó di pẹ́ ṣe sọ̀látò ọ́sìrì wàhálẹ́kùn sàlámù rahmatulah ọkọ yín ìbéèrè yín. mo kí àwọn dókítà wọn náà jẹ wọn pẹ fún wa. àmín. imam lórí ń sàlùmí láti bó sáré. kí ni ìbéèrè yín. imam tí mo bá di àwọn bàbá wa léèrè nípa kámọ sálámù tìyàn hmm. nínú islam sa. Hmm. àdìgbòtà àkànbá bẹ kí àwọn bàbá wa hmm. àwa kan a máa ń kúnlẹ̀. àwọn àkọ́ńtà bá sì fẹ́ kí àwọn àgbàlagbà wọn bá o tí wọ́n máa torí wọn gbà báyìí hmm. bẹ̀tà wá rí táwọn kan máa sálàtú mọ̀ sí wa dọ́pọ̀ àwọn ìdí àwọn ló ń ta tó tá a bá wà lórí ìdúró bẹ̀ tán bàbá lọ́kẹ́ sàlámàlẹ́kùn wọ́n kà fọwọ́ wọ́n kà fọwọ́ sàlámàlẹ́ kódà wọn ò ní yanu sókè wọn sì máa bá tiwọn lọ wọn mẹ́gbọ́n wà lórí ìjókòó báyìí ọwọ́ ní ọ̀nà sí ẹ̀ báyìí pé sàlámàlẹ́kùn tó yìí tí mo ní kí n béèrè nìyẹn dọ́kítọ̀ òfin ọlọ́run dá lórí pé ńgbà tí mùsùlùmí tó bá pàdé mùsùlùmí kó sálámà sí kódà nínú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí nù fa idha laqaytahu fasallim alayhi tó bá pàdé rẹ̀ kó sálámà sí. sò sí sálámà tí wọ́n wéyàn ní mùsùlùmí sí mùsùlùmí ó ní í ṣe pẹ̀lú gbólóhùn asalaamu alaykum àbí kó jù bẹ́ẹ̀ lọ asalaamu alaykum wa rahmatullah àbí eléyìí tó gbọ́dọ̀ wáyé láàrin mùsùlùmí sí mùsùlùmí mùsùlùmí tó bá sì sálámà sí ó ti di túláàsì ó di ọ̀ràn yẹn lórí rẹ̀ pé dáhùn nítorí ẹni kọ́kọ́ sálámà sí ni ní tó fi ṣẹ̀rí àsọ nípa kíkọ́kọ́ sálámà tó sálámà sí ni ni pé sùnnà ni tó ṣe kì í sọ̀ràn yẹn ṣùgbọ́n ọ̀ràn yẹn túláàsì ni lórí gbogbo ẹni tó bá sálámà sí pé kó wọn dáhùn àyíkò dáhùn láyé ń bí èèyàn gbégbèsè rẹ̀ lọ́sàlùkìyàmà yóò sọ eléyìí náà gbà lérò pẹ̀lú pé tá a bá pàdé ara wa ká máa kíra wa ọmọdé islam sọ pé òní kọ́kọ́kọ́ sálámà ságbàlagbà tágbàlagbà náà bá kọ́kọ́ sálámà sọmọdé kò sí tó burú mbẹ bó tilẹ̀ jẹ́ pé ní tó fi òun náà ni pé nínú tí ń tọ́ka sí pé ọmọdé ní tẹríba òun náà ni kó jẹ́ pé òní ọkọ̀ sálámà ságbàlagbà so à ń kúnlẹ̀ à ń tẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan táwa ń ṣe àwọn àṣà ni eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ tá a jogún bá lọ́dọ̀ àwọn èèyàn wa pé bẹ́ẹ̀ làwọn máa ṣe so àlè islam ẹ rí i pé nígbà tí islam dé ó bá àwọn èèyàn lórí bákan kì í ṣe gbogbo tó bá lọ́wọ́ wọn lọ́gbàdànù eléyìí tó rí tí wọ́n ń ṣe tó dáa kò sọ pé burú eléyìí tí wọ́n ń ṣe tí ó bàjẹ́ tó bá lòmọ̀ tó takò ẹ̀sìn islam islam gbàdànù kúrò lọ́wọ́ wọn àwa sì fẹ́ ṣe islam ká fi sóríire ni ká fẹ́ ṣe islam ká fi wà lìjánná bí ẹ̀sìn tí ọlọ́run ọba fi ránṣẹ́ sáyé bá ti ní ká ṣe táwọn ẹbí tí wọ́n fi ránṣẹ́ ti ní ká ṣe bẹ́ẹ̀ náà la ṣe ṣe ká lè sórí rẹ̀ torí ẹ̀ mùsùlùmí bá pàdé mùsùlùmí kò sí nínú òfin ọlọ́run pé kẹ́ tẹ̀ kò sí nínú òfin rẹ̀ pé kúnlẹ̀ kò sí nínú òfin rẹ̀ pé dọ̀bálẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wa sálámà náà ẹ sálámà ní sí sálámà tó ṣe pé yọ hàn sẹ́ni ní sísálámà tí ó sì hàn sẹ́ni jẹ̀nẹ̀tẹ̀ pé ẹ̀ ń pọ́nlé islam fẹ́ pé kẹ́ ẹ pọ́nra yín pápá ọmọdé kọ́ pọ́n àgbàlagbà lé àgbàlagbà kọ́ làánà ọmọdé islam ogba gbà ká máa fi mú sálámà islam ogba bẹ́ẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam ni la tadkhulul jannata hatta tu'minu wa la ale hatta tahabbu ala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum afshu as beyin baynakum. ẹ lè wà àlùjánnà ṣáájú kẹ́ tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ẹ sì lè gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ṣáájú kẹ́ tó nífẹ̀ẹ́ ara yín ẹ jẹ́ ń tọ́ka sí nǹkan kan fún yín léyìí tó ṣe pé tẹ́ ẹ bá ṣe ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ fán sí sálámà ká láàrin ara yín fífán sí sálámà káwọn ó ń bùkátà ká yanu sálámà sọmọlà kejì bàtà ń sìn sálámà sí káfí hàn pa nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé islam fẹ́ kí mùsùlùmí kó nífẹ̀ẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ alimuslimu akhul muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni ṣùgbọ́n wo títẹ̀ bíba kíkúnlẹ̀ dídọ̀bálẹ̀ àṣà àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ ńlòfin ṣẹ̀rí àpè mùsùlùmí ọ̀sùn gbọ́dọ̀ bá wọn ṣerú àwọn àṣà yẹn. Naam. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Fún àwa tí à ń bẹ nílẹ̀ òkèèrè. Hello. Hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah o kọ́ yín. yusuf ní láti tẹ. ẹ bá a parí di oyin kí ni ìbéèrè yín. ìbéèrè tí a ní fún nǹkan tó ń ṣẹlẹ̀ ní nísìn wọ́n ń dán wọ́n dá sí àbí wọ́n ń sọ fún wa pé àwọn kan bí a fẹ́ ṣe sọ láti nísìn nípé hmm. wọ́n máa jìtìrì fún wa pé bí àwọn kan ní iye báyìí lọ́gbọ̀dọ̀ máa ṣe sọ láti kí ni sẹ́yà tó wà ń bẹ̀ fún. ṣé iye òǹkà jẹ́mọ́ tó gbọ́dọ̀ máa ṣe sọ láti àbí bẹ́ẹ̀ ni. ìkejì tí mo lè fẹ́ béèrè pé bíi kí imam kọ́ dáràn ní orí ìrùn tàbí kí wọ́n ṣe mistake. Hmm. àmì ní wàá fẹ́ lọ ṣe sọ́lá àdìbò mi kí débẹ̀ tí wọ́n ṣe mistake sẹ́mi náà ní right ní àti san gbèsè yẹn àríwá o. so alhamdulillah àkọ́kọ́ àrùn àjàkáyé eléyìí tí ó ti di nǹkan tó ti fọ́nká lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé nísìnyí coronavirus. Mm àbí covid nineteen à ń bẹ lọ́wọ́n bẹ lẹ́dàá wa kó bá wa ká kó lẹ̀ à ń bẹ lọ́wọ́n bẹ lẹ́dàá wa àwọn ẹni tí àrùn yìí tó ti ṣe kọ́ lọ́wọ́n bá wa mú kó lára wọn ẹni tí kò sì tí ì ṣe ọlọ́wọ́n bá kọ́ là wa kọ́ sọ wa kọ́ gbà wa orílẹ̀-èdè wa àwùjọ wa ọlọ́wọ́n bá dákun mẹ́jẹ ara ìdá mẹ́jẹ ara burú so kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo ẹni tí àkóso bá ń bẹ lọ́wọ́ rẹ̀ láyé ibì kan nínú ojúṣe rẹ̀ náà ni kó sànà báburú òsì ní sí àwọn èèyàn tó wà lábẹ́ rẹ̀ so ìdí nu tó fi jẹ́ pé wọ́n á máa dá ọgbọ́n lóríṣiríṣi tó lè mú kí ààbò àti ìsọkó wà fáwọn èèyàn tí ń bẹ lábẹ́ ìjọba so ìgbà tíjọba bá rí i pé bá ti ṣe pé àrùn yìí báyìí ó ti fẹ́ fẹ́ jújù bẹ́ẹ̀ lọ so wá sí ti máa ń pé bó ṣe ń tàn ká ó báyàn lẹ́rù púpọ̀ ó bá yàn lẹ́rù púpọ̀ ẹni pé nínú àwọn àdánwò àti àwọn àjàkáyé àrùn tọ́lọ́wọ́n bá ti máa ń mú pé kó ṣẹlẹ̀ sáwọn èèyàn eléyìí fẹ́ bá yàn lẹ́rù púpọ̀ so ọwọ́ tí sì fi ń ràn ó léwu ó bá yàn lẹ́rù so nígbà tí ìjọba bá wá rí i pé ara ń táwọn lè ṣe tí yóò mú kí títàn kárùn yìí kó lòdìwọ̀n òun náà ni kí àwọn èèyàn máa máa péjọ lóǹkà tí ó ti pọ̀ tí ó bu aya jù láyé ibì torí tẹ́nìkan bá jẹ́ pé ń bá ń gbé àrùn yẹn ká ó rọrùn púpọ̀ pé kó tà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó tó máa ń ṣòfin pé bóyá eh, àwọn ọ̀fẹ́ káwọn èèyàn kan pọ̀ ju iye báyìí lọ láyè ibì kan lábẹ́ pé àwọn fi ń wá sọ̀wọ́ ààbò fáwọn èèyàn kò sí nǹkan tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa so tí kò bá rọ̀ wá lọ́rùn lápèjúwe láti ṣe sọ̀látùl jumu'ah nírò níyì kò sí wàhálà níbikíbi téèyàn bá wà kéèyàn ṣe ní sọ̀látù gbọ́hùr ọlọ́wọ́n bá kó gbà lẹ́sìn fún wa. Ah, lábẹ́ ìbéèrè wọn. sọ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún wá sọ wípé bóyá pé àwọn ọ̀bá imam láti ìbẹ̀rẹ̀ sọ́lá ṣùgbọ́n hàn sáwọn nígbà tí imam parí sọ́lá ti pé imam ti ṣàṣìṣe torí pé fẹ́ forí kanlẹ̀ ṣáájú kó tó sálámà àbọ̀ forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà èwo ni tàwọn ń bẹ̀ ẹ mà ṣàkíyèsí sẹ́yìn tẹ́yìn bá lẹ́yìn lè máàmù sótóraka kan àbí òtóraka kan tẹ́yìn tẹ́ bá lẹ́yìn ìmáàmù tó bá ti tóraka kan ajẹ́ pé gbogbo tó ti ṣe imam bóyá ṣáájú kẹ́ ẹ tó dé àbí lẹ́yìn ìgbà tẹ́ ẹ dé ó ti sẹ̀yìn náà àmọ́ tó bá ti pín tẹ́ bá lẹ́yìn imam kò tó rákà kan gbogbo tó wù kó ṣe imam òun ló ṣe kò sẹ́yìn lábẹ́ bẹ́ẹ̀ tó bá wá jẹ́ pé ẹ̀yin bá bá tó rákà kan imam wa ṣe ìgbàgbéṣe imam eléyìí tó fẹ́ mú kó forí kanlẹ̀ ṣáájú sí sálámà ẹ̀yin náà bá forí kanlẹ̀ lásìkò tó ń forí kanlẹ̀ yẹn nítorí pé ńṣe ní forí kanlẹ̀ kó tó di pọ́ parí Eyin ò sì gbọ́dọ̀ yà kúrò lẹ́yìn lè máàmù kó tó di pé ìmáàmù parí sọ̀láàtì rẹ̀ ìgbà tí ń forí kanlẹ̀ kó tó sálámà ẹ̀yin náà forí dìde tó bá yẹ pé lẹ́yìn sí sálámà ni ìmáàmù fẹ́ forí kanlẹ̀ gbàgbé ò ní bá forí nígbà náà ìgbà tí ìmáàmù ti sálámà eyin ò ní bá forí kanlẹ̀ nígbà yẹn tó bá forí sí sálámà dìímú náà bá tó sálámà o oh nine o oh five one six four five four three eight. hello. salaamaleykum wa rahmatulahi wa barakatu. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. o kò yín. orúkọ mi ọlọ́wọ́lá abdulrahman láti ọ̀dọ́gbọ̀n. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé nínú àwẹ̀. Hmm. àwọn haúsá máa ń ta oníkà oyin ẹ̀ kò ní sí ìsìlá. Hmm. ó sọ sílẹ̀ tí ọmọ rẹ̀ ní ọ̀sán ìgbà àwẹ̀ àbí kò sọ ẹni wọ́n máa ta kí ni kò ní tẹ̀sí àbí. àwọn pákó pákó rọrin ìfọnú pákó bíi ṣíṣe ẹ máa fọlẹ. alhamdulilayi tiye tiye alhamdulilayi alhamdulilayi abẹ́ òfin Ọlọ́run kò sí nǹkan tó burú ká ẹran pákó kò bá ní àádùn kalẹ́nu kò bá sì máa láàdùn kalẹ́nu kò sí nǹkan tó burú ká ẹran pákó láàárọ̀ àbí lọ́sàn àbí ìrọ̀lẹ́ Ramadan kò sí nǹkan tó burú ń bẹ lábẹ́ òfin Ọlọ́run ṣùgbọ́n àwa ṣàkíyèsí wípé ẹ gbọ́dọ̀ gbé itọ́ rẹ̀ mi tẹ́ bá ti lè gbé mi tó bá ti dọ́nà fún yín pínrín sùyàmù yín ọjọ́ yẹn bàjẹ́ nù. hello. hello asalaamualeykum abdullahi. wa salaam wa rahmatulahi wa barakatuh tó kọ́ yín. ló ń sọ̀rọ̀ látòkè àánú. kí ni bẹ́ẹ̀ ni. ẹ̀rọ ṣèlérí pé tí mùsùlùmí Hmm. láti sọ ọmọ lórúkọ hmm. ṣé tíyan bá bímọ tíyan sọ ọmọ lórúkọ orúkọ tó bá wùyàn fúnra rẹ èèyàn ni àbí tíyan sọ ẹ ọjọ́ tí èèyàn sọ ọmọ lórúkọ yẹn tíyan sọ àwọn àfáà lọ ẹjọ báwo ni muslim ti lọ sọ ọmọ lórúkọ ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé lẹ́tọ̀ọ́ pé kí mùsùlùmí kó mọ gbé fúláwà sínú kó mọ gbé fúláwà sínú bo ìyá ó ti já. alhamdulilayi òfin ọlọ́run ní pé téèyàn bá bímọ bàbá ọmọ tó bímọ ní ọ̀sọ́mọ rẹ̀ ló kọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pò náà ní ṣẹ̀rí à ń bá sọ̀rọ̀ pípé kọ́ pẹ̀ràn àkíkà ó bùkátà pé kẹ́nìkan bọ̀ sọ lórúkọ gẹ́gẹ́ bó ṣe bùkátà pé kẹ́nìkan bọ̀ pẹ̀ràn màtó ṣe pé wọn náà ń bẹ kí ló dé tí wọn àá máa fẹ́ lómi ìṣèwọ láì jẹ́ pé wọ́n ti lọ òfin ọlọ́run ni pé ìwọ tó bímọ wọn náà lọ sọmọ rẹ̀ lórúkọ wàá ṣẹ̀ṣà orúkọ tó bá wọ̀ lórúkọ tó dáa wàá fi sọmọ rẹ̀ ẹni bá ń wá tó bá ní kí lorúkọ ọmọ ọ̀ sọ pé kọba ẹ̀ lọ́mọ ń jẹ bẹ́ẹ̀ náà ni ara àkíkọ ìwọ náà ló mọ ọbẹ̀ lọ́ọ̀pá nǹkan rẹ̀ ìyẹn bàbá bàbá tó bímọ yàtọ̀ sí ìyá ìyá kọ́ ni ọ̀sọ̀ ọmọ lórúkọ ìyá kọ́ ni ọmọ ọbẹ̀ tí ó du ẹran àkíkọ bàbá ni ó sì gbogbo eléyìí bó tilẹ̀ jẹ́ pé kò burú lábẹ́ òfin ọlọ́run orúkọ tó bá wu bàbá ọmọ láti sọmọ kóun àti ìyàwó rẹ̀ kí wọ́n jọ jíròrò lórí rẹ̀ pé kọ́tùmọ̀ fẹ́ sọmọ ni kóbìnrin náà kọ́ dámàràn tiẹ̀ tó bá kó kọ̀yàn wù tí ó bá sì wù kó náà dábọ̀ mi títí tẹnu wọn fi kù àmọ́ tí ìyapa bá ń bẹ láàrin àwọn méjèèjì èyí tí ọkọ bá mú òun náà lágbọ́lá fún. wọ́n tún wá ní lábẹ́ ìbéèrè àwọn ẹgbẹ́ ṣé ọjọ́ lápẹ̀rẹ́ nísìn bó lè ṣe jọjọ júmọ́ àkéèyàn wá òpin tọ̀ ìyẹn sọ ọmọ òun ní orúkọ ọjọ́ òní. rárá o kì í sọ orúkọ kì í sọ ọjọ́ lẹ́ẹ̀mọ́ òwò tẹ́ fi sọmọ lórúkọ ẹ sọmọ lórúkọ tó dáa anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ahabul asma'i ilallah abdullah wa abdulrahman orúkọ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù ọ̀nà abdullah ọ̀nà abdulrahman ọjọ́ yòówù ẹ̀ bá bímọ àwọn orúkọ tó lọ́wọ́ nífẹ̀ẹ́ sí jù nù. sẹ́fàǹsì sọ lórúkọ mìíràn tó ní abudu kọ́sá ti dá yín lójú pọ̀kan náà àwọn orúkọ ọlọ́wọ́n bá lẹ́ ń fi abudu sí. bákan náà ẹ bá sọ lórúkọ kan nínú àwọn ànábì ọlọ́run kò dáa púpọ̀ ẹ sọ lórúkọ kan nínú àwọn sàhábà kò dáa púpọ̀ bẹ́ẹ̀ náà làwọn obìnrin orúkọ àwọn obìnrin rere tá a ti mà nínú ta bíi Asiya ìyàwó Fir'aun gẹ́gẹ́ bíi Maryam ìyá Nabi Isa aleyhi salam gẹ́gẹ́ bíi ìyàwó Khadija àbúrúkọ mi nínú àwọn ìyàwó Ànábì sallallahu alayhi wa sallam bíi Aisha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbúrúkọ àwọn sàhábẹ́bìnrin mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á ní sódà kí mùsùlùmí máa gbódòdó bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ pé kọ́ máa gbódòdó sórí sàárè hmm, kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa ẹlẹ́yìn àṣà àwọn ẹni tí ì ṣe mùsùlùmí ni islam ó ṣe léèwọ̀ fún wa láti máa wọ àwòkọ́sí ẹni tí kì bá ti ṣe mùsùlùmí náà. hello. hello salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah. lukman ni sọ̀rọ̀ látọ̀ mọ́gùn mi gbọ́n sọ. kí ni ìbéèrè yín o. ẹ dàgbọ́ ìbéèrè mi ni pé ní ilé ẹjọ́ yẹn hmm. wọ́n máa ń ṣe sàárè sínú ilé. Hmm ǹjẹ́ tó tọ́jú mùsùlùmí láti máa kírun lórí sàárè yẹn. Ah, kò tọ́ lábẹ́ òfin ọlọ́run kí èèyàn máa ṣe sọ́lá lẹ́ni tó dojúkọ sàárè á ń bọ̀sibọ́sí pọ̀ wá dùn lórí sàárè hmm. a'udhu billahi minash shaitani rajim òfin ọlọ́run sọ pé kó jókòó lórí ògùn náà kó jó ọ́ ń dì ó sàn ju pé kó jókòó lórí sàárè lọ hmm. báwo ló sì wá dùn lórí sàárè sọ wàá rí i pé àwọn àṣà táwọn èèyàn ń tẹ̀lé yìí àṣà ojú dúdú gidigidi ni àṣà aláìgbẹ́sìn yìí rárá ni ká máa sin òkú wa sínú ilé kí ni a fẹ́ fi ṣe nítorí pé a má bàa jẹ́ pa aṣọ bàbá wa nù ká má bàa jẹ́ pa aṣọ ìyá wa nù kí ló dé táwọn ń sọ àwọn ọmọdé wa àtàwọn ọ̀dọ́ wa nù nígbà táwọn kú tó fi jẹ́ pé inú gbólà lọ sí àwọn sí àwòrán ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ létí dorí tẹ́ òsìn ọlọ́run sì sọ pé ọlọ́run láàánú àwọn obìnrin tí bá ń bi orí tẹ́ wò obìnrin tí máa ń gbé àwọn agboolé wa bó ti ṣe rí lónìí bó ni tí wọ́n ti ṣe fẹ́ jẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká gbìyànjú láti máa tẹ̀lé níta ń bá ń gbọ́ yín nínú ẹ̀sìn wa agídí àti fẹ́ẹ́nú ẹ jẹ́ ká fi sílẹ̀ torí pé kò gbé ní dàlùjánnà kọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá kó tún wá sí. plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. wa aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni bàbá àti bàbá ìyá kan yóò dé mọ́. kí ni ìbéèrè yín pàápàá ẹ̀rọ̀bù ìbéèrè tèmi ni pé kéèyàn hmm. tó di mùsùlùmí ṣé dandan ni kéèyàn wẹ̀. náà ti yé ìbéèrè yín tẹ́ ọ béèrè ni pé ṣé kéèyàn tó di mùsùlùmí ṣé dandan ni kéèyàn wẹ̀ rárá kìí ṣe dandan ni pé kéèyàn wẹ̀ hmm. àmẹ́ni tó bá fẹ́ di mùsùlùmí dandan ni kó pe gbólóhùn tí ó fi di mùsùlùmí hmm. torí ẹ̀ la ṣe sọ pé tẹ́nìkan bá wa bá wa ní ìsìn tó wá lóun fẹ́ di mùsùlùmí á tètè pe gbólóhùn fún kó náà dáhùn rẹ̀ nítorí pé ikú ń bẹ ó ṣeé ṣe kọjá pé ibi tẹ́ ẹ̀ bá ti ń pòfó lọ́rọ̀ tẹ́ ẹ̀ kọjú máa ń tọ́ yẹ kẹ́ ẹ̀ kọjú máa tọ́lọ́run bá lọ gbẹ̀mí rẹ̀ kó tó wí gbólóyìn kọ́ ajẹ́pẹ́yìn lẹ́sìn sábàbí tẹ́ jọ gba Islam torí ẹ̀ láyé jọ̀hún ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé wọ́n kọ́kọ́ lọ ṣe wọ́n ká fúnná nígbà wọn bá wẹ̀ tán kọ́ wa wá kọ́ wa wí gbólóhùn wọ́n ti wẹ̀ tán kò tí ì wí gbólóhùn lọ́ba kú sọ̀rọ̀ yín lẹ́kú bá bẹ́ẹ̀ hmm. jọ di mùsùlùmí hmm. sọ̀rọ̀ kí lẹ́yìn <laughs> àmín. hello. wa aleykum salaam wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. hello. à ń gbọ́ yín orúkọ yín. ìyá. hello. hello salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín o. àbúrò wa ló ń sọ̀rọ̀ láti ilé ìsàlọ́yọ̀. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ìgbẹ́ jimá kan kan wá pàtó fún alálàájì tó bá ti mẹ́ta dé sí nìkan wọ jimá eléyìí táwọn èèyàn máa ń sọ pé bàbá wọ jimá o kí wọ́n ti mẹ́ta o wọ́n máa sọ wọ́n dáná o kí wọ́n dáadáa ni kí wọ́n kàn wọ jimá yẹn. naam àti wọ iye sà. alhamdulilayi jùmọ̀ eléyìí tá máa ń sọ pé alálàájì yọ wọ lẹ́yìn ìgbà tó bá dé ẹ̀tànjẹ àti rọ́ lásán hmm. ṣé àwọn ọkọ̀ àyùbá afẹ́ràn ẹ̀tànjẹ àti fẹ́ràn arọ́ burúkú ká máa tanra wa jẹ ká máa parọ́ ọ̀rọ̀ pọ̀lọpọ̀ lọ́rùn nígbà tẹ́ lọ mọ́kà lọ ṣé sátidé lẹ̀ ń lọ ni àbí sọ́ndé ṣebí júmọ́ àná lẹ̀ ń lọ ẹ̀ ń sin lọ́n lọ́n ìwọ tó wá ti mọ́kà dé ìwọ ló yẹ kẹ́sìn ló tún lágbára jù ìwọ ló yẹ káwọn èèyàn tún máa wà òkọ́sẹ̀ ńlá lára rẹ̀ pé dédé tó dé láti mọ́kà o subhanallah ẹnìkan dé mọ́ṣáláṣí ṣáájú rẹ̀ ó ń kọjú mẹ́sìn ni sọ láti rẹ̀ àwọn àjòkò kalẹ̀ àgàn kalẹ̀ wọn àpẹ ẹ lọ mọ́ṣáláṣí ni wọn là ti wọ mọ́ṣáláṣí níjọ́ tá a bá tó wọ mọ́ṣáláṣí wọn wà mẹ́wù bá a rí ká rẹ bá a rí ká rẹ òwe yóò bá wọn fẹ́ràn kí wọn sọ gbogbo nǹkan dájọ́ yọ eléyìí ò sínú ẹ̀sìn Ọlọ́run tó lọ́run fi rán nàbì sallallahu alaihi wa alihi wasallam ẹni tí bá ń sin náà máa sin lọ́run kó sì mọ̀ pé à á sin lọ́run dọ́jọ́ kú ni wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé lọ́lọ́run sọ fọ́gà wa nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ káwá pa afẹ́ lọ bá wọ mọ́sálásí àbá mẹ́wàá àbá sekinni ẹ̀yin náà ń gbérọ́ lárugẹ ìtànjẹ ẹ̀rọ òun náà lẹ́yìn náà mójútó yùn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kí sàrẹ̀ sìn tiwa. hello hello. salaamaleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ yín. orúkọ mi ni abdulhamani olókè láti ìlú Ṣakí. kí ni ìbéèrè yín mo kí àwọn dọ́kítọ́rù wa kí ọlọ́run bá ṣe àlékún ìmọ̀lẹ́ wọn. àmín ẹ ṣé o. ìbéèrè mi ni pé tí a bá wà lórí sọlá jù. Hmm. yóò ìmáàmù tó wá ń kírun fún wa àlùwalá rẹ̀ wá bàjẹ́. Hmm. ìgbà tí àlùwalá rẹ̀ wá bàjẹ́ ọ wá ti ẹlòmíì sí iwájú. tó hmm. ẹni tó wá sí iwájú yẹn kò kò bá wa bẹ̀rẹ̀ láti kò bẹ̀rẹ̀ ẹran láti bẹ̀rẹ̀ sá. tó báwo ni yóò ṣe kí ẹjú ìrùn yẹn báwo ni yóò ṣe kí padà tí gómìnà tiẹ̀ bá ti pé yóò sálámọ̀ ní àbí yóò fi torí gba àbí yóò kí wọn tiẹ̀ kó pé kó tó sálámọ̀ ní àbí báwo ló sì yẹn jù rẹ̀. ọ̀dà a yín yé ìbéèrè mi kejì wá ni pé tábà àlejò ìṣòro àjù. lóòrùn a gbọ́ pé wọ́n ní ọ̀rẹ́ yẹn ti pé táyà ẹnìkan fi hàn gbọ́dọ̀ ka fátíà rẹ̀ kó tó di pé kó wà lẹ́yìn ìmáàmù kó ka fátíà. tó àwọn gbọ́ pé àwọn dòkítà wa ni dídọ́gbọ̀n wípé tí ìmáàmù bá ti ka fáti àtàn wípé a sì lè ka fáti àti wa kó tó di pé ìmáàmù ó sì kíní hmm. ayé ka sóra tó fẹ́ kà sí àwa rí pé láwùjọ wa yìí àyè rí fáti àyẹn kà sí ìmáàmù àwọn ìmáàmù wa yìí sábà dákẹ́ débi káàfin ní fájà kà sí ìmáàmù bá ti kí ìrọ̀lọ́ bá ti ìgbẹ̀rù báwo láti ṣe pé títí máa ń ka sóra lọ àwa náà mọ ká fáti owó tiwa ni àbí báwo láti yẹ. ó ti yé ó ti yé inshallah tí àlùwàlá ìmáàmù bá bàjẹ́ tí ìmáàmù wa fa ẹnìkan nínú àwọn tó wà lẹ́yìn rẹ̀ láti wá máa bá sọ láti lọ fáwọn jàmáà ó wá ṣẹlẹ̀ pẹ́ni tí wọ́n fà síwájú yẹn kò bá sọ láti láti bẹ̀rẹ̀ ní ìgbà tó ń bá bọ́ síwájú yóò máa bá sọ láti rẹ̀ lọ lẹ́ni tó ṣe pé ń pé sọ láti ti ìmáà so kápẹ́ rákà kan ló kù fún ìmáà yóò ṣe rákà kan yẹn àdó bá ti ṣe rákà kan yẹn àwọn ẹni tí wọ́n bá sọ láti láti bẹ̀rẹ̀ àwọn á jókòó nígbà tí wọ́n bá jókòó ìmáàmù tí ń parí sọ̀láàtù fún ìmáàmù tàlá kọ̀kọ́ wọn ò ní sálámà yóò dìde láti pé sọ̀láàtù tiẹ̀ gbà tó bá pé sọ̀láàtù tiẹ̀ tán tó bá ṣe tẹ̀ṣáhùd tó sálámà àwọn jàmáà tó wà lẹ́yìn rẹ̀ àwọn náà wà sálámà torí ẹ̀ ṣe jẹ́ pé eléyìí tó dáa jù fún ìmáàmù tí àlùwàlá rẹ̀ bá bàjẹ́ òun náà ni kó gbìyànjú láti rí pẹ́ni tó wọ́n fà síwájú ẹni tó bá sọ̀láàtì láti bẹ̀rẹ̀ ni torí kó má bàa fa ìṣojú fáwọn èèyàn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ àwa tá a sì mọ̀ páwa náà kájú òṣùwọ̀n tá a mọ̀ pé àìbá a mọ̀ tálọ̀ aláì bá bàjẹ́ ó súnmọ́ kọjá páwa náà ni wọ́n ti síwájú ẹjẹ́ àtètè máa dé mọ́ṣáláṣí ẹ mọ̀jẹ̀ á máa pẹ́ sí mọ́ṣáláṣí anábà Muhammad sallallahu alayhi wa nígbà tá a máa ń ṣe kọ́ ó máa ń sọ fáwọn sọ̀hábà yìí pé liyaliyani ni kí wọ́n wà ẹni tó ní làákàtì mà nínú yín àwọn ni kí wọ́n wà lẹ́yìn mi tààrà ìwá sí pé ìwọ tó jẹ́ pé ọ wà ní ipò ẹni tó yẹ kó léde lè máàmù nígbà tí nǹkan kan bá kó délédé lè máàmù nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ìmáàmù kó wá jẹ́ pé ìwọ náà lọ wá pẹ́ kó tó dipò dé ilé ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́ọ̀. kíké fatiha anabi sallallahu alaihi wasallam ló mú amọ̀kọ́ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa nítorí pọ́ sọ pé la salata liman lam yaqra bi ummil kitab kò sí sọláàtì fẹ́ni tó ṣe sọláàtì tí ó ké fatiha eléyìí túmọ̀ sí wípé àti máàmù àti ìmáàmù àti ẹni tí ń dá sọláàtì ṣe oníkálukú wa gbọ́dọ̀ ké fatiha ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé àwọn lè máàmù tiwa àkọ́kọ́ nínú sunna anabi sallallahu alayhi wa ó ní pé tó bá bẹ̀rẹ̀ sọláàtì lẹ́yìn allahu akbar alákọ̀ọ́kọ́ a máa dákẹ́jẹ́ láti ṣàdúrà tó máa fi bẹ̀rẹ̀ sọlá àwọn olùmọ́ni tó bá jẹ́ pé ó bá rọ àwa lọ́rùn láti tètè ké fatiha tiwa nígbà tí lè máàmù ṣe àdúrà bẹ̀rẹ̀ yẹn kò sí ní tó burú ń bẹ́ẹ̀ ó sì tún dájú pé ànábì máa ń dákẹ́ lẹ́yìn ìgbà tó bá ké súrà tán lẹ́yìn fatiha kó tó di kórokò lọ́nà tó fi jẹ́ pé mímí rẹ̀ ó tún fi padà sípò so àsìkò tí lè máàmù fi ń dákẹ́ jẹ́ kí mímí rẹ̀ ó lè padà sípò yẹn ẹ̀yin náà ké fatiha ti ń bẹ torí pé kíké tí wọ́n ní kí máàmù kó ké fatiha tiẹ̀ àsúrékè ni gẹ́gẹ́ báwọn sàhábà ti ṣe sọ bàtà bí wọ́n léèrè àsúrékè ni ìrẹ anabi sallallahu alayhi wa sallam anabi ní la taf'alu ẹ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ illa bi ummil kitab àyàfi fatiha nìkan fa innahu la salata liman lam yaqra bi ummil kitab torí gbogbo ẹni tó bá ṣe sọláàtì tí ò bá ké fatiha kò ní sọlá sọ eléyìí ló mú wa mọ̀ pé gbogbo wa gbọ́dọ̀ ké fatiha ṣùgbọ́n kíké tiyín àsúrékè ni kì í ṣe bíi tilẹ̀ máàmù ìmáàmù wa kò ní dákẹ́ kó tó di pórùkù tọba ẹlòmíì gan orí rúkú ni ó ti parí súrà tí ń ké níbi ó ti ṣe máa gba ojú ọ̀nà amásọ̀sẹ̀ pẹ̀lú sọ̀láàtì rẹ̀ so tírọ eléyìí bá ti dájú alimami ibn hazim rahimahullah ó ní ìmáàmù tá a bá ti mọ̀ ẹ́ pé kò ní fún aláyè láti rí fati àti wáké tó bá ti ka fati àti ẹ̀tán tá àwọn sùrè ka fati àti wà lásìkò tó ń ké súrà yẹn lọ́nà tó fi jẹ́ pé á láǹfààní àti tẹ́tígbó ìtọ́ba sẹ́kù nínú súrà tí ń ké. Hello salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kọ yín. Ah, orúkọ mi ni abdullahi láti tèmi dìbò. kí ni ìbéèrè yín. ẹ dákun ìbéèrè mi ni pé orin kíkọ tí àwọn èèyàn máa ń kọ bóyá orin islam àbúrò ẹni orin ṣé ó tàbí ò dáa kí ni ọlọ́run àtànújì ẹ̀sọ́ ń pa ẹ̀dá kan jẹ́ kí wọ́n bá àlàyé nípa rẹ̀. alhamdulilayi wọn ti ṣe àlàyé lẹ́yìn nínú ìdánilẹ́kọ̀ọ́ tó lé wákàtí méjì orin kíkọ sínú islam kan wá sọ pé orin islam ah ìsọkúsọ ńlá lélẹ̀ kọ̀rọ̀án islam wà hadith islam wà amórin islam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ hmm. náà. hello hello hey. hello. salaamaleykum. wa salaam wa rahmatulah salaamaleykum. waaleykum salaam wa rahmatulah àwọn ará ilẹ̀ òkèèrè ni ó kọ yín o. ìyá ẹ lọ́hùn. ẹ lọ́hùn. waaleykum salaam wa rahmatulah. naam bashir láti jíbe. kí ni ìbéèrè yín. ẹ dákun bashir láti jíbe. kí ni ìbéèrè yín o. ẹ dákun ìbéèrè wa fáwọn ṣe é kọ wa ni pé ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn wọ́n ń ṣàlàyé lórí pé bọ́yá ni tí èsì mùsùlùmí ó lè wọ mọ́ṣáláṣí àbí ò lè wọ mọ́ṣáláṣí mm. ẹnìkan béèrè béèrè tó jọba. tó mm. nípa wá fẹ́ náà dandan náà ni pé wọ́n sọ pé ó tọ́ nínú àwọn ìsí wọn ìyẹn tó dájọ́ pé àwọn conditions kan ló bì. tó àwọn conditions wọn la fẹ́ kí sábà ní sàlàyé kọ́lọ́n kó bá ní sàlàyé fún dáadáa. àti gbọ́yé. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run mọ́ṣáláṣí wà fún àwọn mùsùlùmí ni mọ́ṣáláṣí gan lábẹ́ òfin ọlọ́run tí mùsùlùmí bá jẹ́ ẹni tó ṣe wípé ó ń ṣe nǹkan oṣù lóbìnrin islam ò gbà kó wọnú mọ́ṣáláṣí kódà ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ islam ò kó jókòó sínú mọ́ṣáláṣí so ẹni tí ì ṣe mùsùlùmí so ẹ rí i pé janabatun wa ziyada jánábà àìníye ń bẹ lára rẹ̀ hmm. haidu àìníye ń bẹ lára obìnrin yẹn so mùsùlùmí islam ó ṣòfin bẹ́ẹ̀ fún bó lẹ́sẹ̀ wàá mọ sí mọ́ṣáláṣí lẹ́fẹ̀ẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí tó fi wá jẹ́ pé mọ́ṣáláṣí ó dibi tí gbogbo èèyàn kàn máa wọ̀ tá a máa tẹ ojú mọ́ṣáláṣí tá a máa tẹ mọ́lẹ̀ tá a ní fi ọwọ́ rẹ̀ tá a ní fi wọ̀ ẹ̀gbọ́n tó lọ sọ ni ó ní wala junuban illa abiri sabilin hatta tagtasilu ó lẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ kò gbọ́dọ̀ jókòó kanu mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ jókòó sínú mọ́ṣáláṣí àfi tó bá fẹ́ gba mọ́ṣáláṣí sọdá sódì kejì tó bá fẹ́ gba mọ́ṣáláṣí sọdá sódì kejì ni ló lè gbanu mọ́ṣáláṣí kọjá àmọ́ kí lábẹ́ òfin ọlọ́run níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam àwọn èèyàn ń bẹ tó yẹ pé wọ́n ṣe mùsùlùmí tó yẹ pé wọ́n mú lẹ́rùgùn gẹ́gẹ́ bíi thomama ìgbà tí wọ́n mú wọ́n mú wá sínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam wọ́n dé lókùn abẹ títí táwọn àbí fi jáde sí lásùbà ìgbà tí ànábì sallallahu alaihi wasallam jáde sí lásùbà ànábì pati ńgbà tó yá ànábì ń bá sọ̀rọ̀ islam wọ́n padà islam bẹ́ẹ̀ so ní ìsìn àyín fẹ́ kẹ́ni tí èsì mùsùlùmí ọwọ́ ní islam lẹ́yìn fẹ́ bá sọ ẹ̀kan sọ mọ́ṣáláṣí dilé àpéjọ ẹ̀sọ́ dilé àpérò ẹ̀sọ́ dilé àjọyọ̀ so látàrí gbogbo orí eléyìí ẹni tí èsì mùsùlùmí àgbọ̀dọ̀ wọnú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ó wà fún àti sílọ̀ ó wà fáti kí alukur'an ó wà fáti ṣèrántí ọlọ́run kò wà fún pé ká máa wá ṣàjọyọ̀ ká máa get together ká máa ṣayẹyẹ nú ẹ̀ ká máa pe gbogbo ẹni tí a bá fẹ́ wọnú ẹ̀ tí èsì mùsùlùmí àtẹ̀ńtọ́ jẹ́ mùsùlùmí. àwọn conditions yẹn náà lẹ gbọ́ yẹn o gẹ́gẹ́ bí ẹni tó ṣèbéèrè ẹ lọ́wọ́. Hello, salaam aleykum. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ mi ni kamaldeen láti ìlú sẹ́yìn. kí ni ìbéèrè yín. lórí nǹkan tí àwọn afọwọ́ba sọ ní sí wọ́n ní ọlọ́run láàánú àwọn obìnrin àti nǹkan tí mo bá gbọ́ wọn yé o pé tí wọ́n bá wọ iṣẹ́ àrí nǹkan sá nígbà tẹ́lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa kéèyàn má jókòó lórí ìsàárè pé tọ́lọ́run fẹ́ẹ̀ kan láàánú àwọn obìnrin àrí nǹkan sá máa wò pé ṣe bí àwọn obìnrin náà. hello. wọ́n lẹ́tọ̀ọ́ láti bá wa lọ sí tẹ́ láti lọ kírun sókun la wọn dàkún bá a tún àmì ìṣàlàyé dáadáa. Ah. alhamdulilayi òfin ọlọ́run ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam kò gbà fún àwọn ọkùnrin gan láti bẹ orí tẹ́ wò lẹ́yìn ọ̀rẹ́ yìí ni ló mú ìkọ̀fúnni yẹn kúrò hadithi wa ó ní kuntu nahaytukum an ziyaratil qubur ala fazuruha fa innaha tudhakkirukum al-akhirah tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti kọ̀ fún yín láti máa bẹ orí tẹ́ wò ṣùgbọ́n ní báyìí ẹ máa bẹ̀ wò nítorí yóò máa mú yín rántí ìgbéǹde yóò máa mú yín rántí alqiyama. tó eléyìí á rí i pé àdéhìí kan ni tó ṣe àkójọpọ̀ an-nasikh wal-mansukh òfin tá a parẹ́ àti ètò parẹ́ ojú kan náà ló ti wá. tó àdéhìí yìí àwọn olùmọ̀sọ yìí kò kárí àwọn obìnrin àwọn obìnrin ò bẹ orí tẹ́wò nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ náà àdéhìí tó gúnrégé pé la'ana Allahu za'iratil qubur Hmm. ọlọ́run láàánú àwọn obìnrin tí bá ń bẹ orí tẹ́ wò kò sí fóbìnrin láti máa bẹ orí tẹ́ wò ìgbà táwọn bá sọ gbogbo agboolé wa tá a bá sọ di sàárè obìnrin sì ń gbénulé ọkọ àtìyàwó wọn ń bẹ́nulé ọ̀tún sàárè òsì sàárè iwájú sàárè ẹ̀yìn sàárè so hmm. bóun ilé wa agboolé wo ṣe dorí tẹ́ báyìí hmm. bóun lóbìnrin ṣe fẹ́ máa sẹ̀mí nínú irú ilé bẹ́ẹ̀ tí ó fi yẹra fún làánà ọlọ́run so nígbà tá a bá ní ilé làwọn sìnkú sí ilé lásìnkú sí bó láwọn á gbé bó láwọn á gbé tá a fi yẹra fún rò lánà yẹn fáwọn obìnrin so lábẹ́ òfin ọlọ́run kò sí tó burú kóbìnrin kó kópa nínú sọ̀látùl jánásà tó kù bá kú tá a fẹ́ ṣe sọ̀látùl jánásà sí la obìnrin náà kópa ń bẹ̀ torí kó náà lè ní àǹfààní ládá ńlá eléyìí tá a nàbì pé ní kírọ́ọ̀t gbogbo ẹni tó bá kópa nínú àti ṣe sọ̀látù sókù lára yọ ẹni tó bá wá tẹ̀lé débi tí wọ́n ti sin yóò tún gba aládàmì tó náà tún jẹ́ kẹrọ́t kẹrọ́t rẹ̀ di méjì nù. eléyìí tó túmọ̀ sí pé tóbìnrin bá ti bá wa kópa nínú sọ̀látùl jánásà àwọn dúró wọn ní tẹ̀lé àwọn ẹni tí ń gbókù lọ sórí tẹ lọ sin wọn ní tẹ̀lé nítorí kí wọ́n má bàa bọ́ sábẹ́ ipò lọ́wọ́n bá láàánà wọn. àmọ́ àwọn ọ̀gbọ́bìnrin láyè kọ́ tẹ̀lé wa a sì ti sọ àsọtẹ́lẹ̀ pẹ́yìn tó náà dúró pẹ̀lú àwọn ẹni tó wá tó tẹ̀ lókù wa àwọn ọmọ bó ṣe débẹ̀ àní jágbe máa àsì ní kọ̀ àní lé ipe máa gbalé lọ torí rẹ̀ ṣẹlẹ̀ láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n dórí tẹ́ wọ́n ń sìnkú ìní wọ́n bá tajú kan náà wọ́n bá róbìnrin kan Umaru bá fa ọba fẹ ọba fẹ kígbe mọbìnrin yẹn pé kí ló gbé wá síbí anabi sallallahu alaihi wasallam bá palẹ̀ nù mọ́ so àní gbàkóbìnrin ọlọ sórí tẹ àní yọ̀ǹda fún wa ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí pé ibi tá à ń ti ń sìnkú la bá rí obìnrin kan tó ń náà rápálá wọnú àwọn èèyàn tó wá bẹ̀ kò nídìí pé kẹ́ ẹ máa pariwo àbí kẹ́ ẹ lé kó ń bẹ̀ lásìkò yẹn náà. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé lásìkò Ramadan látijọ́ tí Ramadan bá ti bẹ̀rẹ̀ lọ ètò yìí ẹ̀ máa láǹfààní àti máa gbọ́ lójoojúmọ́ insha allah ti là bákan náà èyí tí ẹ̀ ń pè láti ọ̀nà tó jìnnà rere tí à ń gbé ìpè sí orí nọ́mbà tí ẹ̀ ń pè wọlé sí wọn á sì máa kà jáde inshallah o oh nine o oh five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. orúkọ mi ni ọmọ ọba olókùnmọ̀ olókùn sọ́kò ìṣẹ̀lẹ̀ rẹ̀ gbọ́dọ̀. kí ni ìbéèrè yín pàápàá? ìbéèrè yín ni pé àwọn sọ̀làwà sí ṣẹ́ńdọ̀sì hmm. gẹ́gẹ́ bí àpẹẹrẹ àparí lúrò. Hmm. àwọn fẹ́ kí wọ́n ṣe máa rí bí ọ̀pọ̀lọpọ̀ wa máa pààrọ̀ àyè tá a ti ṣe sọ̀làwà sí yẹn náà. Hmm. kí ni sẹ̀rẹ̀ islam sọ nípa rẹ̀ ṣé dandan ni ká ṣe lè ṣe àbí bí dáa ti ṣe ìhun ọ̀ràn yẹn náà á lè ṣe lásù bẹ́ẹ̀. bákan náà lórí ọ̀rọ̀ òkú ṣíṣe pẹ̀lú hmm. obìnrin tí tẹ̀lé wa lọ sórí tẹ́ tí a bá ṣe ìṣùlọ̀ tó tí obìnrin ọmọ ṣe tẹ̀lé wa lọ sórí tẹ́ láti lé ìfọwọ́ni ta sì bá ń bẹ̀ ṣé ìdájọ́ kò ṣe pé bóyá ìdájọ́ kan lọ tó implicate àwa tá a jẹ́ ọkùnrin tá a tẹ̀lé lóbìnrin padà tẹ̀lé wa débẹ̀ torí náà àlàáda àwọn Yorùbá ní ìdíjọ́ ìdòdòkú yà mí ìdíjọ́ ìdòdòkú bàbá mi ti kò fún wa ẹ dàpẹ́ bá a sún àlàyé tẹ̀lé wọlé náà. sọ alhamdulilayi níta béèrè nípa pé táwọn èèyàn bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn wọ́n máa ń pààrọ̀ àyè àdìsí kan wá tó ṣe pé nínú rẹ̀ náà ni wọ́n ti sọ pé tẹ́ẹ̀ bá ṣe náfìlà ẹ má dúró níbi tẹ́ẹ̀ ti sọ̀ràn yẹn ṣùgbọ́n àti fi hàn fẹsẹ̀ rinlẹ̀ hmm. so àwọn olùmọ̀ á sọ pé tá a bá pààrọ̀ àyè náà lẹ́yìn ìgbà tá a parí ọ̀ràn yẹn à ń bẹ́ lọ́n kóore náà tún wà ń bẹ̀ nítorí pé gbogbo àyè ibi tẹ́ bá ti dúró sí lọ́n wọ́n á jẹ́rìí wọ́n jẹ́rìí gbé fún yín tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ òkèèyàn eléyìí tó túmọ̀ sí pé àyè ibi tẹ́ ti sọ̀ràn yẹn inshàlá yóò jẹ́rìí gbé yín bákan náà èyí ti ṣe náfìlà ń bẹ̀ òun náà tún jẹ́rìí láti gbé fún yín tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ òkèèyàn ṣùgbọ́n pàdésì kan ló mú wa kò sí nítorí pọ̀lẹ̀ àwọn olùmọ̀ náà sọ pé àyè gbogbo tó ráyè téèyàn ti dáràn náà òun náà tún jẹ́rìí takò yẹn tó bá di tó gbẹ́ndà kìyàmà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. wọ́n á ní a ti kọ̀ fáwọn obìnrin láti tẹ̀lé wa lọ sórí tẹ́ hmm. a sì tún kàn pa fún wa pé wọ́n kálukú o kó jókòó láyè rẹ̀ o. Hmm. ẹ̀rí Ummu Atiyya nínú hadithi rẹ̀ ó ní Ànábì sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa ó kọ̀ fún wa láti máa lọ sórí tẹ́ ọkọ̀ fún wa láti máa lọ sórí tẹ àwa padà wá lọ bóbìnrin kan bẹ anítẹ bá bá ń bẹ onídìíkẹ jájúmọ àmọ́ tó bá jẹ́ pé àsìkò tẹ́ ń lọ yẹn ni ẹ gba gbogbo ìyànjú láti rí pé ẹnìkan kanu ọtẹlẹ yín ẹ sì tún fi ẹnìkan ṣe alámòójútó pé obìnrin ọ̀rá pálá wọnú ọkọ̀ pẹ̀lú àwọn kan so tó bá sì jẹ́ pé ẹnu àti wọ orí tẹ ẹ bá tún fìyàn síbẹ̀ so yóò dáa púpọ̀ táwọn obìnrin bá wá síbẹ̀ pé àwọn fẹ́ wọlé kí wọ́n má jẹ́ wọn wọlé lẹ́yìn ìjẹ́bù sójà. hello hello otija oh nine oh five one six four five four three eight hello hello hey. hello waaleykum salaam wa rahmatulah hmm. ẹ má bínú ó ń gudugudu ni bóyá ibi tí ẹ wà ní ojú òpó bí ọ̀dà tó àbí kọjá pé látàrí ọ̀nà yín tí ó jìnnà hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ yín orúkọ mi ni alájà fatima sàlàsínàlà. kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè ti ni pé ẹ dákun jẹ́ lẹ́tọ̀ọ́ sí òkú mùsùlùmí ó kú kí dúkìá rẹ̀ wà ní ọdún mẹ́ta lẹ̀ táwọn èèyàn rẹ̀ sì jẹ́ ìsìlámù hmm. kí làwọn èèyàn rẹ̀ sì ẹ dákun. alhamdulilayi òfin ọlọ́run ni pé tí ẹ̀ bá ti kú owó ìṣètì ẹ̀ máa hmm. owó ti di tàwọn ẹni tí ó jogun rẹ̀ sọ ẹni tí ó jogún rẹ̀ kò ń lọ́yẹ̀ kó wà nípò ẹni tí kò sojú kòkòrò àti rí pé ó yẹn jẹ pínpín ní kíákíá nítorí kí tí oníkálukú kó lè bá tẹ̀ lọ́wọ́ òfin ọlọ́run bá ti sùn dá lórí pé àfi ká tètè pín ogún yìí kó níkálukú kó tètè rí tiẹ̀ nítorí ẹ̀ máa ta lẹni tó ṣe pé ẹni tó bá gbà ní ìpín nínú dúkìá ẹni rẹ̀ tó kú yìí yóò fi ṣe láǹfààní eléyìí tí ó padà wúlò fò náà jù ọlọ́ni aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum aqrabu lakum naf'a fariidatan min àwọn bàbá yín ta ni wọ́n jogun yín àtàwọn ọmọ yín ta ni wọ́n jogun yín. ẹ mọ̀ta lẹni tó ṣe pé tó bá gbà pin tiẹ̀ nínú dúkìá yín ni ó ṣe yín láǹfààní jù. torí de léyìí báyìí kò sí tọkùn kú pẹ̀lú pé ẹ lọ lára ẹ̀ tètè pin kò lè kó bá rárá bí ti wùlé òkèrè mà torí pé ẹ̀yin lẹ wà láyé ẹ̀yin lẹ fẹ́ jàǹfààní owó ẹ̀yin náà lẹ pínwó lásìkò tó yẹ kẹ́ pín ẹ̀yin ní kẹ́ tètè pín tí ó bá jẹ́ pé àwọn àgbàlagbà nínú àwọn ọmọ tó kù fi sílẹ̀ àwọn bá ti ń sàǹfààní kan àbí méjì lára dúkìá yẹn àwọn ò ní fẹ́ kó pínpín àwọn ọmọdé kéékèèké ni wọ́n máa rẹ́ jẹ àwọn ọmọdé kéékèèké ó yẹ káwọn kan dúró tì wọ́n kí wọ́n fi han àwọn ẹni tó dàgbàlagbà yẹn wípé kí wọ́n tètè pín dúkìá yìí ẹ̀rí pé tọmọdé bá sọ̀rọ̀ tó bá ní ẹja pín dúkìá bàbá wa tó kú àwọn àgbàlagbà lè máa sọ pé gbójúlógún agbójúlógún ò burú bíi tẹni tó gbẹnu lé nítorí pé àwọn bọ̀dábọ̀dá àtàwọn àǹtí wọn ẹnu làwọn gbélé àwọn wà nífẹ̀ẹ́ káwọn ọmọdé kéékèèké káwọn rẹ̀ tó àwọn ń bẹ̀ wọ́n máa wá bu wọn pa gbójúlógún bàbá gbójúlógún kí ló burú ń bẹ̀ ogún bàbá ń bàbá ni àbí bàbá tiẹ̀. Mm. ọ̀dà ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ kí a mú ìpè kan sí i láàrin ìṣẹ́jú péréte tó kù tí a máa lọ pápápá àjà fásitì àbúyẹ ní ìnàláwo. kí ni ìbéèrè yín. ta náírà. kí ni ìbéèrè yín pápá. ó kí àwọn bàbá wa ọlọ́run jẹ́ wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní àṣà àti ẹ̀sìn pé kò papọ̀. wọ́n á àbá wa fẹ́ kí èèyàn hmm. hmm. wọ́n á àbá bí irú ọ̀dọ̀ àwọn ọba hmm. tàbádọ́ bàbá wa tó jù wá lọ. tó àlè wọ́n ní ká mọ̀ sí ìdílé tó bá pẹ́ òkú yẹn ó sọ pé inú ilé lòún fẹ́ sí hmm. táwọn ìyàwó ẹ̀ dẹ̀ wà hmm. nínú ilé ẹ̀sẹ̀ wà mẹ́fà àwọn obìnrin yẹn ṣá obìnrin ní wà tó bá jí láàrọ̀ yóò lọ sí ewu jẹ́ sáré ọ̀pẹ̀pẹ̀ ọkọ mi ojú sí láì fún wà láò. ó ti yé ó ti yé ó ti yé ọjọ́ ti lọ. alhamdulilayi gbogbo ẹnikẹ́ni tá a bá kúnlẹ̀ fún a bá dọ̀bálẹ̀ fún a bá ṣe gbogbo ẹ̀ ó ta kò fi ọlọ́run ọba ẹlẹ́dàá wa hmm. ṣùgbọ́n ìsìláàmù ọgbà kẹ má ṣàpọ́nlé àgbàlagbà hmm. ìbéèrè tó ayẹ ká máa ṣe ni pé tó ọ̀nà wa ní islam ní ká fi pọ́n wọn lé tó àsìkò tí wàá lọ báyìí wọ́n ní òkú ti sọ àsọtẹ́lẹ̀ kó tó kú pé ilé mọ́ fẹ́ sùn ilé ló ń fẹ́ sùn hmm. ẹ̀yin ò ní gbọ́ sọ sápò ara rẹ̀ ni orí tẹ́ òun là lọ sin sí hmm. wọ́n ní òkú mi tó bá ti kú ìyàwó rẹ̀ ọ̀ wá wà yọ lọ kúnlẹ̀ sídìí sáré rẹ̀ pọ́kọ mi kúlọ̀ bísímìlá kúlọ̀ lọ́ọ̀ mẹ́ta gbogbo eléyìí náà gbogbo ẹ̀kẹ́ sára rẹ̀ ìsara rẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé ó túmọ̀ sí pé àgbọ́yé ẹ̀sìn kò jiná tó hmm. lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni. Hmm. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah subhanahu wa ta'ala kó bá san wọ́n ní ẹ̀san lórí ní dèdè àsìkò yìí bákan náà ètò yóò máa lọ nínú Ramadan inshallah bíbọ́tìlá ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ al Center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ àdúpẹ́lọ́wọ́ àbú àmínà láti òkè àríwá akíntola tí wọ́n dìjọ kọ́ wọ́ọ́rìn wá àti àfáwà sheikh ismail jazakumullahu khairan ọ̀làdùnní bello òní ó kọ́ ti tèmi kí allah kó bá a sọni tó ṣe agbátẹrù ètò ní ẹ̀sùn lórí láyé bí àti ní ọ̀la àlìkíyàmọ̀ títí ọjọ́ mẹ́jọ ó náà ní mò ń dágbére fún wa pé wassalamu alaikum warahmatullahi wabarakatuh.